gudugudu méje yàyà mẹ́fà mo eh, rántí gbaná lọ ń gbà torin yẹn ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ yìí lò tó ṣì hot ex president wa gan ṣe kí ni wọ́n gbé bọ́dì sí <laughs> àwọn èèyàn gbé bọ́dì gómìnà gan gbé bọ́dì sínú wọ́n gbé bọ́dì sórin torí pé kí ni orin yẹn orin ìwúrí ni ẹ jẹ́ kí tẹ bá ti gbọ́ báyìí òun tẹ máa máa ro gbogbo gbà ká láti ṣàwọlé kó ṣàṣe kí ni kó ṣàwọlé Kọ́rẹ́dé Bello lórí ẹni tó ṣe kí ni tó kọ orin Godwin Adongeta láti Godwin orin tó bá tuntun kọ báyìí gbogbo ẹ̀ lólùfọ̀ apárátá yes orin tó súnkọ̀ tó dẹ̀ yẹn pé òun ni last one lórí list mi fún títọ̀sẹ̀ yìí. orin náà orí street ni mo ti lọ ṣe kí ni orí street ni mo ti lọ bu jáde ẹ̀ka tí mo king of the street. <laughs> ẹ kà lọ gbọ́ bọ̀bọ̀ láti ọwọ́ Ọlámídé Bàdó. olólùfẹ́ pátápátá mo dé máa ṣe yìí lọ bẹ́ẹ̀ ni mo dé máa fẹ́ lè ṣe lọ lórí ètò tọ̀sẹ̀ yìí Miliki Express ọjọ́ Thursday níbi tẹ̀sí máa ṣe kí ni tẹ̀sí máa ń gbádùn mo máa ń fún yín láwọn ọ̀rọ̀ yẹn lọ́tún ọ̀tún lóríṣiríṣi olúwakẹ́mi ìyàndá lórúkọ tèmi yéé sẹ́ksì olórin tó ń ṣe kiri tó ń pẹ́sà lójú amúmọ̀ọ́rọ̀ yẹn àwọn kan ti máa sọ wípé olórin yìí <laughs> gbogbo ayé tẹ ṣe darapọ̀ mọ́ wa nígbà àkọ́kọ́ tẹ̀ wọ́n wípé ẹ fẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àbí ẹ fẹ́ wọ àwọ̀ṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan ẹ má gbàgbé láti kàn sí wa lórí YouTube wa Twitter wa Facebook Orísun TV ni kí ni mo pè at Orísun TV lórí wẹ́bsáìtì wa ń kọ́ www.orisun.tv bọ́lá ìṣọ́wáṣẹ́ kí ni bóyá máa jẹ́ ni ẹ̀ táwọn wo wípé abẹ́yìn wo pé ah olórí báwo mo ṣe máa kàn sí olórí náà ẹlẹ́kan sí mi lórí facebook mi olórí olúwakẹ́mi ìyàndá ó ti kún àwọn ẹ̀fí ìfẹ́ àti ìdùnnú ẹ fi tẹ̀lé mi ẹ lè fi gbogbo mẹ́sẹ̀gì yín ẹ fi ránṣẹ́ sí mi lórí messenger ẹ dẹ̀ sílẹ̀ kàn sí mi lórí instagram mi náà at olórí olúwakẹ́mi ni lórí instagram ní báyìí gbogbo èrè olólùfẹ́ àpárátá tí mi bá lọ́sẹ̀ tó ń bọ̀ kẹ́yà ṣe kí ni kẹ́ tètè gíl mọ́ fún lórí fóònù yín ẹ wọ́n gbàgbé pẹ̀lú wo Miliki Express ti ọjọ́ Thursday ẹ kọ́ download Star Times app tẹ́ bá ti download ẹ ẹ kíkan Live TV kẹ́dẹ̀ ṣe kí ni kẹ́ gbàgbé lọ sórí Orísun TV gbogbo ètò wa pátápátá lọ́lọ́kan òjọ̀kan lẹ máa ní àǹfààní láti wò pàápàá jùlọ àwọn sinimá àgbéléwò tẹ́ fẹ́ràn jùlọ ẹ máa máa wò láti orí mobile phone yìí ṣe ipá yé ti dé àti <laughs> ṣe nírọ̀rùn ìrọ̀rùn ló bá dé bá ṣe lọ jẹ́jẹ́lì tí mo fẹ́ máa jáde fún ara mi jẹ́jẹ́lì jẹ́jẹ́lì mi ò ní fẹ́ kẹ́ miss mi púpọ̀ jù fúde ìmọ̀ fẹ́ kẹ́ lọ gbọ́ orin jam question láti ọwọ́ sími ó dàbọ̀.